Começa agora Kalimba, a música da África, continente dos sons. Apresentação Daniel do Amaral. Está chegando no seu rádio, no seu computador, no seu dispositivo, Kalimba, a música da África contemporânea uma produção da Rádio Câmara FM de Brasília, que você ouve também pela Rede Legislativa de Rádio e emissoras parceiras em todo o Brasil. Hoje, Kalimba apresenta uma cara nova da música da África. É o nigeriano Dortun That Ondo Boy, mais um artista que, com seu talento e com as suas raízes, vem se destacando no cenário musical da Nigéria, um dos grandes mercados da música do continente. Olamido Tum Richard Olua Helin o Dorton Ondo Boy, nasceu em 1988. Ele vem do estado nigeriano de Ondo, território de um antigo reino iorubá que se destaca na Nigéria pela tradição, pela cultura e também pelo dialeto falado por seus habitantes. Por isso, Dorton tem como apelido That Ondo Boy, aquele garoto Ondo. Ele é conterrâneo de um gigante da música nigeriana, o maestro King Sunny Ade, e de uma cantora em ascensão, Yemi Alade. Antes de se profissionalizar, profissionalizar na música, Dortune passou pela universidade, se formou em química e começou a estudar economia, mas desde estudante participava de bandas amadoras em festivais. Em 2017 assinou com uma gravadora e lançou seu primeiro single, A Yami, e depois outro single, Yemi, que quer dizer Minha Mãe, em Yorubá. Fez parte da banda de King Sunny AD e ganhou o título de Príncipe do High Life, o ritmo dançante da África Ocidental. Vamos conhecer os primeiros sucessos de de Dortun, Ayami, Milegbe e Yemi. Três canções de Dortun que você ouve em Kalimba. Kalimba, a música da África. <laughs> It's Masai Koneketa. You are the only one. j'ai un si bien fẹsẹ̀ rajó bí dóka mi lẹ́gbẹ́ dóka mi lẹ́gbẹ́ àìní náà nẹ fi wé tí ilé la fiwé mẹ́tẹ̀ẹ̀rin fiwé lè rọ́kọ̀ ó yá parọ́ náà ti dó mẹ́sẹ̀ rajó ó yá ká mi lẹ́gbẹ́ dóka mi lẹ́gbẹ́ bend down low share up no day. Cow wey no get tail na God dey help am chase fly. If life show you pepper, use a make pepper soup. Remember, back orí bàbá nílẹ̀ àdìrẹ́. Lẹ́yìn òkùnkùn ìmọ̀lẹ̀ àtàn òkú. Head wey wear crown no bring am from heaven. Rich man no bring money from him mama belle. Àìní náà dẹ̀ fi wé ti lè la. Yeah. tí wèlé rọkọ̀ ó yá paronú tí ló mẹ́sẹ̀ rájò ó yá kàmí lẹ́gbẹ̀ẹ́ yóò kàmí lẹ́gbẹ̀ẹ́ yébà àìnínú rẹ̀ fi wé tí lè la fiwé mẹ́sẹ̀ rẹ̀ fi wèlé rọkọ̀ ó yá paronú tí ló mẹ́sẹ̀ rájò mi ló kàmí lẹ́gbẹ̀ẹ́ yóò kàmí lẹ́gbẹ̀ẹ́. I can't wait for you, don't name my love. Ooh do ọlẹ́mà èémẹ́bí pọ́nẹ́ òrùn yówó ke mà ti lè sáṣọgbẹ́ ojú ọ̀lẹ́ ìgbàdo mẹ́gbó yìí ṣọ́gbọ́ rìmẹ́mbà orí bá pẹ́ nílẹ̀ ádìrẹ́ lẹ́yìn òkùnkùn ìmọ̀lẹ̀ àtàn òkòkò everywhere crown no bring am from heaven money from im mama belle ede aide no dey fiwe ti le la fiwe mẹsẹrin fiwe le rọkọ ó yá paronú ti do mẹsẹ rajo ìdókà mi lẹ dókà mi lẹ dókà mi lẹ dókà mi lẹ yéwà aide no dey fiwe ti le la fiwe mẹsẹrin fiwe le rọkọ ó ya paronú ti do mẹsẹ rajo. ya ka mi ha ha. ka mi lẹ́tọ̀ wọ́sì. Don't do go. Even your maker. <laughs> API activated. Easy. I will cherish you forever for what you do for me. Yeah, yeah. I will love you like no other. for wetin you do for me mama eh. bí emeka la bí emeka nogo gbélé mo yọnu ẹ ṣí o. mímí emeka la bí emeka nogo. ọmọ mi gbé mi lékè ayọ̀ gbé mi lé ọmọ mi gbé mi lékè ayọ̀ gbé mi lé ọmọ mi gbé mi lékè mele gbé mi lé ọmọ mi gbé mi lékè ayọ̀ gbé mi lé mo torí tọmọ mẹyọ ọmọ òní ò gbé mi lé bí mi yú tó ní má yú tọ́lá gbé mi lé ọmọ mi gbé mi lékè mele gbé. ọmọ mi I go cherish you forever for wetin you do for me. Yeah, yeah. I go love you like no other for wetin you do for me, mama. Yeah. Yemi yeah, o. Oh. o èrò kí máa bá mi o má tètè wálé má tètè wálé má tètè wálé o ọ̀nà ẹ̀bá ẹ̀ náà na ìwé ṣe o yémi ọmọwé dúró dìde dòlọ o ọ̀nà ẹ̀bá ẹ̀ náà na ìwé ṣe o. Yèmí ọmọwé dúró dìde dòlọ ọmọ mi gbé mi lékè ayọ̀ gbé mi lé ọmọ mi gbé mi lékè ayọ̀ gbé mi lé ọmọ mi gbé mi lékè mélé gbé mi lé ọmọ mi gbé mi lékè ayọ̀ gbé mi lé mo torí tọmọ mi yọ ọmọ òní ò gbé mi lé bí mi yú tó ní má yú tọ́lá gbé mi lé ọmọ mi gbé mi lé gbé mi ọmọ mi gbé mi lé Estamos apresentando Kalimba. As edições de Kalimba estão disponíveis no agregador Apple Podcasts e também pelo aplicativo Câmara ao Vivo. Você também pode acessar a página radio.câmara.leg.br barra Kalimba. O estilo de Dortune vai do afropop ao afrobeat, notando-se aqui as influências de King Sunny AD e também de Fela Kuti. Em 2020, Dortune lançou o álbum Dortune Ondo to the World, um trabalho que procurou mostrar a cultura Ondo para o mundo. A capa mostra o artista com uma belíssima roupa colorida em verde rosa e muito desenhada. Desse álbum vamos ouvir as canções Ondo Amanui, Akiwon e Iyo. Essa é em apresentação ao vivo. Três destaques do primeiro álbum de Dortune que você fica conhecendo em Kalimba. Ah, ni de de Dídédé mofo, Yeah. There is something I've come to know. Hey, ẹ̀mẹ̀ na wọ́n mandonga, na na na Na na Ni de de dídédé meju, Yeah, yeah, Ni de de dídédé mofo, Yeah. There is something I've come to know. na womo mandonga kew eh ye ondo ama nui ondo ama sawa e eh. ama sawa e eh. ekimogu ama nui ekimogu ama sawa e eh. ama sawa e ondo gbone nui ondo ama sawa e amasanwa ekimogun amanu ike amúnàméjì ṣẹyẹ o amasanwa amasanwa amasanwa we are the people from ijama yemagogo dem mummy eyondo nagidi my brother it's my pride when it comes to beauty, comes to beauty. i'll be a wa Hey comes to strength. Omando Meshole. There is something you need to know, you need to know. Emena wa one more man, don't akel. Hey, eh, yeah. Undo Amanui. Undo ṣe lálàsẹ̀pọ̀ ìmọ̀ iṣẹ́ gbóyán ni. bóyá bá mi mẹ́wúrò bá mi mẹ́fìrí dì ń bá lòkìlì bí gbélé náà lómi góòlù báyìí lẹ́dẹ̀ náà gbogbo kè é ó yàn jẹ̀yà. one two engineer bá mi gbé sókè mo ṣe náyé. I'm proud of my heritage it is what I am. yes o ọmọ ndo mi o ilẹ̀ yín o mi every time. ìdílé sí i. alẹ́ ọmọ ndo dédé ọmọ amúlá méjì ojúṣe yẹ o kí mògùn mo kí wọn o àmàlà ní o àkàìbá ti ṣe mi àkàrọ̀ náà gbégbá o àyùlọ àyùbọ̀ ọwọ́ yẹ̀wò ẹ̀ máa rinú. láìlolo láìlolo lẹ́wọ̀ láìlolo láìlolo láìlolo lẹ́wọ̀ láìlolo. akínwó àrùn mi. èèyàn wà ní. Ondo ẹ̀kí mogun o mọ̀táìlà tó Ondo ẹ̀kí mogun o mọ̀táìlà tó Ondo ẹ̀kí o mọ̀táìlà tó sẹ́ Ondo ẹ̀kí o mọ̀táìlà tó. aqui uma nuvem Please listen to this question. Bí ikú ilé ò bá pa ni tòde ò lè pa ni. Ilé ayé ayé tótó. Ilé ayé àkàmọ́ra o. Ẹni àní kò fẹ́ ni lójú ò tó ń fata sẹ́nu. Iye tó ń fata sẹ́nu o. Why be say na that friend wey you trust go come betray you. Why be say, why be say, now your brother go the fire catapult of envy. Hey, they go they pretend like they care, making you believe that they love you, but now they come, they backstab you. They no friend for a bill, surely any. Every morning, your sister, oh, they don't back on no one, eh, yo, yo. lé ènìyàn asán ni ìràwọ̀ máa fẹ́ kòkòrò nínú o. They just wanna take the things that are yours and make it their own. They don't give a damn about how you feel, what happens to you. They don't give a damn about how you feel. Why be saying that that friend when you trust will come betray you? Why be say, why be saying that your brother go the fire catapult of envy? day, they go they pretend that they care, making you believe that they love you, that they go stick up. In fact, I'll be waiting on Fanny for a beautiful year. Getting money now since I was. They talk about no one, oh. they go on no one, mone yan susake de ton gboko nuwo ne oyo mi kati mone yan brother hemechar de gba ya nuwo ne oyo ẹ̀yin àgbààgbà o kẹ́tí mọ́nẹ́ yan sísàkẹ́ dé tó ń gbọ̀ kan náwó ní oyo ẹ̀yin ọ̀dọ́ testimony yan broda de tó ń gbà ya náwó ní òyìnbó. ó testimony testimony testimony testimony. Estamos apresentando Kalimba. Para ouvir novamente esta e as demais edições de Kalimba, acesse rádio.câmara.leg.br. E se você tem uma rádio, pode incluir Kalimba na sua programação. Kalimba está apresentando o astro nigeriano Dortun. Durante a pandemia de Covid-19 em 2021, ele lançou o single Ever. Atualmente está trabalhando o álbum intitulado Dortun That On The Boy, de 2022, que traz na capa a foto do artista com o corpo coberto de pinturas tribais, mais uma vez afirmando sua identidade cultural ondo yorubá. Neste bloco vamos ouvir quatro canções: a faixa do single Ever, Oguro Kuto, Arugdigba e Mojere. Kalimba apresenta Dortun Deton Boy da Nigéria. Som na caixa. Oh, du bas, attiré, nos cotons bas. Sweetie pie, your beauty now, wow. Your look from head to toe. Now they make me shiver. I will risk everything, I'll fight till I bleed. If that is what it takes to make you feel my love. pay every night and day. This music is my way, and we'll get another. Me, I just be stupid every night and day. This music is my way, and we'll get another. oh, kùtù oh, lọ́jọ́ you, dalẹ̀ sọ mi jọ̀wọ́ mi. Owó kùtù lọ́jọ́ mi, dalẹ̀ sọ mi jọ̀wọ́ mi.

natoke bola losidishe titifulikpa kalao suffering was a normal thing mo kéré gàáyé mi lọ́bẹ iṣu epo mọ̀ àti báyìí lẹ́dẹ̀ tútù gbẹ̀dẹ́kẹ̀ níbẹ̀. but look at me now see the way my life is turning out. mo dàbí my jewelry. afro music champion first in west africa. Oh. Hey, mo máa mo jèrè o àwẹ̀ o mo máa jèrè o oh oh eh mo máa o mo jèrè o àwẹ̀ mo máa oh mo mo jèrè mo mú ro mo mo jèrè mo mú ra ọgbà kan mo jèrè o o will you let me hear you sing. bá mi ṣe dámọ̀ pè mí iná lẹ o. òye mi ṣe dámọ̀ pè mí iná nù yà ó làmúdọ̀tàn èè mi ṣe dámọ̀ pè mí iná lẹ o. òrì mi ṣe dámọ̀ pè mí iná nù yà ó kókó èè mi ṣe dámọ̀ pè mí iná lẹ o. Estamos apresentando Kalimba. Kalimba tem um horário alternativo nas noites de domingo para segunda-feira, às zero hora, pela Rádio Câmara 96,9 FM de Brasília. As canções de Dortune também abordam a situação política e social da Nigéria. Em 2023, um dos candidatos à presidência da Nigéria foi o príncipe Ondo Adewole Adebayo. Vamos ouvir uma canção que Dortune fez em homenagem a ele, Omoa Joy. Vamos ouvir outra canção com tema político, Crazy. Fechando o bloco, teremos as faixas Ololufe e, fechando o programa de hoje, Kukere em gravação ao vivo. Vamos conferir. ọmọ ajá èrò ọmọ ajá èrò ọmọ ajá èrò. I'm on my ìran. me say àmì o. àmì. help me say àmì o. àmì. wẹ́ arógun you ní ní. àmì. ó di afọ́sún. àmì. wẹ́ màá jákàyà. àmì. wàkàyí wàkàbọ̀ adéwọlé. ọmọ àjọ ẹ̀. nìkan ni mo ní o iwo nìkan ni mo yàn láàyò ìwọ lẹni tọkàn mi fe. ànílé àwa dùn ọmọ ọkùnrin ní fọṣọ ilé àwa dùn olólùfẹ́ mi ọkùnrin ní túnbọ̀ mi. ìfẹ́ rẹ màá ló ń pa mi bi ọtí ó ṣe mí bí kí n gbogbo rẹ̀ máa kà mọ́ àní ó ti kó sí mi lórí. almost grabbed by the sun. I walked in the night, not minding my life here because of you. See, we go stick together like bread and butter. Me and you forever, like say we no go tire because of you, girl. I've been the dude like moon, and I've been the form like king. Flags are big anytime I sing for you because of you. My life done they renew, and I feel climb the mountain. Baby, I feel swim the ocean. It. Eh. What you know, no do you? You be my hero, and I love you. I'm on the run. I need Estamos concluindo este programa dedicado a um novo nome da música da África, o nigeriano Dortune That On The Boy. Kalimba tem pesquisa, texto e apresentação de Daniel do Amaral e chega até você com os trabalhos técnicos de Marinho Magalhães. Agradecemos a sua audiência e continuem com a gente. Kalimba, a música da África, continente dos sons. Apresentação Daniel do Amaral. Uma produção Rádio Câmara transmitida pelas rádios parceiras de todo o Brasil.